lè sọ bẹ́ẹ̀ kí n má wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí pé mo yẹ sọ báyìí òun náà ni ẹ ṣe bá a nípa àwọn ìlú mọ̀ọ́ká wa amókin tó wá fún wọn lórí ọlọ́dún ẹ̀ kì í sáré jayín sí ohun tó ń trend ohun tó ń ọ̀sẹ̀ máa ń gbọ́ àtìdẹ̀ hot àtìdẹ̀ happen lórí social media wa ayẹ́kẹ́ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí a nípa gist k1 the ultimate bẹ́ẹ̀ ni wípé àwọn àti Àràmídé hmm, wípé nǹkan ń lọ láàrin wọn pàápàá jùlọ arábìnrin ó bí ọmọ fún bàbá wa Kwan1 àmọ́ lẹ́yìn tí ròyìn ti lọ tó ti bọ̀ ẹ kí wọ́n di ultimate wọ́n jáde láti sọ pé àwọn èèyàn wípé àhán ah, ah, ah. ṣé wọ́n máa ń ṣègbéyàwó lẹ́ẹ̀mejì ní ẹ̀yin ọmọ aráyé kí ló ṣẹlẹ̀ wọ́n pè mí fún ayẹyẹ yìí ni mo dẹ̀ láti lọ kọrin ẹ dẹ̀ mọ̀ as usual àwa máa ń lọ láti kọ orin àá fún wọn ní good music òun ohun tó ń fún wọn ní ibi ayẹyẹ pé òun àti Arámidé tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí àwọn ò jọ ní nǹkan kan papọ̀ mo wá ní láti ní sùúrù díẹ̀ pé òkè kéwọ̀n sì jáde wọ́n sọ̀rọ̀ bí a ṣe máa gbọ́ lẹ́nu arábìnrin yìí láìpẹ́ yìí ni tẹlifíṣàn Orísun wọ́n lọ sí Ìbàdàn làwa tún gbọ́ náà látàlẹ́nu arábìnrin Àràmídé Adélé wípé ẹ̀yàn màráyé ṣé èèyàn ń súnmọ́yàn ni òun súnmọ́ kéwọ̀n ni pé ẹjọ́ o òun ò kí ń ṣe ìyàwó K1 The Ultimate pé K1 The Ultimate Kwamwan, 1 wọ́n ní ìyàwó tiwọn ìyàwó tiwọn tí wọ́n fẹ́ ló ṣe lọ́kà láìpẹ́ yìí tí gbogbo àwọn èèyàn gbọ́ tí wọ́n sì mọ̀ àlùfáàtìyà pé ìyàwó wọn gangan òun nìyẹn. bákan náà Yomi Gold debolamọ Yomi Gold handsome bobo ẹ ẹ tí wọ́n gbọ́ fine boy in the industry bẹ́ẹ̀ ni wọ́n lọ Yomi go jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ wípé ní industry wa ẹ wọ́n sọ̀rọ̀ pé ọkùnrin rẹwà ó lè fẹ́ràn nǹkan máa act àwọn roles tó jẹ́ pé you know àwọn ọkọ mi you know lólùfẹ́ mi àwọn roles yẹn ló fẹ́ràn láti máa act you àwa gbọ́ nípa wọn náà wípé Yomi Gold wọ́n fi ìyàwó wọn tí wọ́n fẹ́ ti fẹ́ra wọn fún bíi ọdún méjìlá sílẹ̀ láti fẹ́ ọmọ obìnrin mi ìròyìn yìí kò fi bẹ́ẹ̀ rìn àmọ́ ó ń trend gidi gan láàrin àwọn òṣèré wọn àti pé adẹ̀túwá tọpinpin nípa ìròyìn yìí pé ṣé lóòótọ́ ni àbírọ́ ni àwa rí i pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn Yomi Gold àti olólùfẹ́ rẹ̀ tuntun yìí wọ́n jọ wà ní Dubai níbi tí wọ́n ti ń jayé tá a dẹ̀ rí fídíò àwọn méjèèjì pápá jùlọ rí i pé lásìkò yìí ìyàwó ti àti tuntun àbí ní àkọ́kọ́ àti kejì àwọn méjèèjì báyìí ọjọ́ ń fi ọ̀rọ̀ jomitoro ọjọ́ ń bára wọn hmm, sọ̀rọ̀ tí mi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lórí Instagram ẹ wo ẹ̀yin tèmi nílé ẹ kì í mẹ́nu dúró báyìí lórí tí ohun tó ń trend ní orí social media lọ́sẹ̀ yìí ẹ ká lọ jó sí. àǹkó àṣírí fàájì náà wàláì adónónà tinú ọlọ́run ẹ má ní Bímbọ́ ń parọ́ sẹ́yìn mọ̀gbà tí fajin fúnṣọ fa tẹ́ bá gbọ́ fajin fajin ni mí gbóhùn yẹn gbà gbóhùn yẹn máa gba èmi ṣàmọ̀ lọ́kàn mi pé fàájì bí tẹ́ni ṣe kọrin yẹn ó sọ pé uncle i'm still a fàájì no mo lérò pé ẹ ti gbádùn bí a ṣe ń to ètò ìbọ̀ láti bẹ̀rẹ̀ dé ìbítàdé àmọ́ à tẹ máa gbọ́ àárí ọjọ́ mùsùlùkùn bẹ́ẹ̀ ni ó mi kọ́ kí ni kí máa tukọ̀ ètò lọ kí máa ṣe kí ni kí máa dáyà ẹ̀yin ẹ̀yin tèmi ẹ̀yin fans wa ẹ̀yin olùfẹ́ ètò Miliki Express kí máa ṣe kí ni kí máa dáyìn lára yá àmọ́ àárín ọ̀jọ̀gbọ́n sùn ló kù ká má wàá gbàgbé wọn pé lọ́pọ̀gbà máa ń fún wa ní ohun àmúrelé lọ́sẹ̀ yìí òwe náà ni màṣíkì ni màá tún mú wa fún ọ̀pọ̀lọpọ̀ wa náà má sọ fún wa pé Yorùbá dùn láṣà Yorùbá dùn lédè a máa torí pé máa gbá àwọn tọ́jẹ tó ń jẹ́ Bímbọ́ tí wọ́n ń jẹ́ Bíọ́lá tí wọ́n ń jẹ́ Ayọ̀dèjì tí wọ́n ń jẹ́ you know oríṣiríṣi àwọn orúkọ Yorùbá tó tó dùn tó dùn gbémi sọ́lá ṣọlá pé ọmọ hey what's up hello hi how you doing <laughs> you know how's it how's it oh ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni ẹ má yẹ ká gbàgbé àṣà àti ṣe ilé wa bí wọ́n sì máa kọrin lẹ́ẹ̀kan àwọn kan wò pé àwọn oníwọ̀n Bímbọ́ tún gbé wáyé normally ẹ máa wò pé Bímbọ́ ṣe máa mọ orin yẹn torí pé ọmọ Yorùbá nàta ni mí Bímbọ́ Badmus Madiva Madiva ẹ̀yìn ẹ̀yẹn stage name ni o stage name ni Abímbọ́lá Tèmítọ́pẹ́ ọmọ Yorùbá ọmọ Ẹ̀gbá ọmọ Lísàbí mo tún wá lápá gbọ́ lápá kejì mo tún wá jẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá ah tí báyìí kí n máa kì í yẹn lọ yín gbowó orí kìlọ̀ wọ̀nyà ẹ má yẹ kí n kíra mi jù yẹn ni wípé ọmọ Yorùbá ni mí mo dẹ̀ ní láti gbé àṣà àti ìṣe rẹ̀ lárugẹ a rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó wà ní ìta nísìn ọ̀pọ̀lọpọ̀ wa ni àti ẹ̀mọ̀kan tó ń pè lóbe èmi ò tiẹ̀ lè pọ̀ gbé èmi nǹkan yorùbá kan láti sọ gan-an lọ́pọ̀ gbà ó lè fún láti sọ mo ṣe máa ń kí ni máa ń fún wa ní òwe àmúrelé pé ó yá ẹ ilé ilé yìí ni tún gbà lọ́sẹ̀ yìí tún mọ̀ tún ẹ̀ kẹ́ mọ̀ nípa ẹ̀ you know kẹ́ understand pé yorùbá ó dùn lédè ó dẹ̀ dùn láṣà lọ fún ọlọ́pọ̀ gbà nípa kan sẹ́yìn nípa ọ̀rọ̀ yorùbá ẹyọ kan a lè ọ̀rọ̀ yorùbá kan ó ní ìtumọ̀ mẹ́wàá Imi nítumọ̀ tó pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yẹn ni wípé yorùbá ah tẹ bá ń gbọ́ èdè tó dára jù èdè tó sweet jù èdè tó wonderful jù mo ti ń fọ òyìnbó sí o èdè tó èdè tó dùn jù láti sọ òun ni èdè yorùbá nítorí ìdí èyí máa fún wa ní òwe ẹyọ kan péré lọ́sẹ̀ ìtorí pé àsìkò ó ti ń ṣe kí ni ó ti ń lọ ó yá mo ti máa ń fún wa láwọn òwe tó rọrùn tó rọrùn tó rọrùn tó rọrùn lénìí màá fún wa ní òwe eléyìí díẹ̀ ó yá òwe náà rèé bọ́mọdé bá ṣubú àwò hmm, wájú bágbàlagbà bá ṣubú àgbàlagbà máa wẹ̀yìn wò ọmọdé tó bá ṣubú báyìí tí ò bá wo wájú á jẹ́ pé á jìn sí kòtò àṣubúlé bágbàlagbà bá ṣubú tí ò bá wẹ̀yìn wò á jẹ́ pé á jìn tí kòtò ẹ̀ lè bọ́ mẹ́bọ̀rọ̀ ṣẹ́rọ̀bẹ̀ tẹ́ bá ń gbọ́ ó fẹ̀ kẹ̀kẹ́ tẹ́ bá ń gbọ́ ó tóbi tẹ́ bá ń gbọ́ ó pín sí ọ̀nà oríṣi tó pọ̀ àmọ́ tí máa ní kí n kó òwe papọ̀ torí àsìkò wa òun ni wípé lọ́pọ̀ ọ̀gbà táwọn ọ̀gá bá sọ fún wa pé ọmọdé yìí má lọ ọbẹ̀ yẹn torí pé wọ́n ti débẹ̀ wọ́n ti di bó ṣe rí wọ́n ti rí ohun tó wà ń bẹ̀ àmọ́ àwọn ọmọdé ń gbà míì a máa wò pé wo kò sí nǹkan kan jàre kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan kan bẹ̀ ọ̀ ẹ ká máa gbọ́ràn sí àwọn àgbọ̀ wa lẹ́nu torí pé wọ́n ti délé ayé ṣáájú wa wọ́n ti ní ìrírí ṣáájú wa wọ́n dẹ̀ ti ṣe àwọn ohun tó yẹ pé àwa ọ̀pọ̀ ohun tá à ń ṣe nísìn wọ́n ti ṣe síwájú adélé ayé àbáni ìmúra ni irun ni lórí oge ni àbáni. àìpé nísìn ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ní ọ oh, my hair is afro afro afro tá à ń sọ yìí wọ́n ti ṣe láyé àtijọ́ àmọ́ nísìn àṣekínni àti a ti repackage you know ẹ kí n fòyìnbó sọ a ti repackage ẹ pé ó yá ẹ káwa tún gbé ní style báyìí kò ní style báyìí kò sóhun tí wọ́n ti kò sóhun tá à ń ṣe tí wọn ò ṣe rí tí ò ṣẹlẹ̀ rí ní abẹ́ ọ̀run ẹ̀wẹ̀ tèmi nílé àní ojú lórí ètò Miliki Express ti ọ̀sẹ̀ yìí oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà ṣe àwọn tọ́jọ́ ṣíbí tọ́jọ́ fọ́ọ̀kì náà ẹ ṣeun àdúpẹ́ pé ẹ ti ẹ̀rí pa gbóúnjẹ́lẹ̀ wọ́n dẹ̀ wọ́n pé ẹ Bímbọ́ ló ń jẹun tẹ bá yọ síbí tẹ̀yẹ fọ́ọ̀kì bá mi jẹ́ ìfẹ́ ló wà ń bẹ̀ orúkọ torí pé ẹ nífẹ̀ẹ́ mi ẹ kú ìfẹ́ wa lórí ètò Miliki Express ní gbogbo ìgbà láṣẹ Èdùmàrè ilé àtọ̀nà yín báyìí kò ní dàrú àtèmi tèmi náà ń gbàdúrà ẹ̀rọ ilé àtọ̀nà mi náà kò dàrú fáwọn ògbọ́n tó wà wọ pé àwọn òbí wa tẹ̀ wọ́n á lé báyìí tẹ̀ ń wétò tẹ̀ wọ́n pé àhán ah, ah, ah, ọmọ ìtúrè lé ní àmì ìlú mami program láṣẹ Èdùmàrè ẹ wo ẹ ní fọwọ́ gbọ́mọ sí i ẹ wo láṣẹ Èdùmàrè ìṣọmọ báyìí àjùnà fún yín jẹ àtàwọn òbí tèmi náà tí wọ́n wà nílé orúkọ mi ò yí padà Bímbọ́ Badmus tèmi jẹ́ ah ẹ àwọn tá a ṣètò lénìí tí n bá kí wọn tí n bá yín wọn ọ̀hún mi ń tẹ́ rárá torí pé iṣẹ́ ni wọ́n ṣe pẹ́ tí mi gbọ́ ẹ mi wò àwọn kan lọ́wọ́ lẹ́yìn ìtàgé tó yẹ kí gbogbo ètò Miliki Express àtàwọn ètò lórí tẹlifíṣàn Orísun wọ́n jẹ́ kí ó ṣeé ṣe fún wa mo kí wọn pé wọn kò ṣe takuntakun láṣẹ Èdùmàrè ẹ wo àjọṣe wa kò ní bàjẹ́ àti pé ẹ̀yin náà ilé àtọ̀nà yín náà kò ní dára wọn pé àdúrà bí n bo jù báyẹn lọ ẹ kọ́ lọ́n ṣàánú àdúrà àdúrà ní jẹ́ kò lè sádùúrà báyìí kò sádùúrà kékeré lọ́dọ̀ ọlọ́run ọba bó gbà kékeré ò mọ ìtumọ̀ ohun tó gbà kékeré yẹn ká má gbàgbé láti máa fi ẹnu ara wa tọrọ ohun tó dáa fúnra wa nípòkípò tó bá bá rẹ má torí ẹ fi ẹnu ẹ sọ ọ̀rọ̀ àlùfàǹṣà sí síra ẹ má sọ̀rọ̀ tó dáa tó bá sì ẹ jẹ lóhun tó ń gbé ẹ lọ́kàn máa sọ wípé yóò dára fún mi gbogbo ẹ yóò dára ìyẹn ni pé it is well it is well ẹ wo láṣẹ Èdùmàrè yóò dára fún gbogbo wa kí wọ́n fún wa ní orin àmúrelé ah orin wo ni kí n fún wa lọ́sẹ̀ yìí láti lọ fi láti láti fi lọ sílé lọ́sẹ̀ yìí hmm, ah ọlámídé ọlámídé ọlámídé ẹ eh, ọlámídé ló mìíràn act mi lọ́sẹ̀ yìí ẹ ká lọ gbọ́ orin ọlámídé bàdó tó pe àkọlé ẹ̀ ní oil and gas ó yá bọ̀dá mi ẹnu gbẹ̀ ee eh, mọ́mì mi ẹnu gbẹ̀ ee eh, epo wà lọ́wọ́ yín ẹ jẹ́ ká báyìí náà káfíre ayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ èmi ní tí ń tòótọ́ Bímbọ́ Badmus Madiva ire o.